إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ترى معارج القبول بشرح سلم الوصول هنا على يوتما تسوى جلوريه نبتي أبردي ní àná òun náà ni àlàyé nípa àbọ̀ àbọ̀ àwọn ẹni rè àwọn tí wọ́n pé àdéhùn tí olúwa gbé pẹ̀lú wọn nínú ẹ̀dá ti ṣàlàyé síwájú wípé àdéhùn yìí ọ̀nà méjì ló pín sí al الذي أخذ ربنا على عباده وهو الفطرة التي فطر الناس عليها ìpìlẹ̀ tọ́lọ́wọ́n ọba tó fi ọmọ ènìyàn lé lórí nígbà tí ń bọ̀ wá sílẹ̀ ayé àdéhùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìgbé àwọn òjíṣẹ́ dìde tó fi jẹ́ pé ẹ̀rú ò lè ráwíjàre kan níwájú ọlọ́run lẹ́yìn ìgbà tó gbọ́ nípa ẹ̀sìn òdodo tí ọlọ́run bá torí ẹ̀ gbé àwọn òjíṣẹ́ dìde ó sì torí ẹ̀ sọ àwọn tírà kalẹ̀. ìran méjì náà wà ní ìran ọmọ ènìyàn ìran méjì náà ní ìran àlìjànú fariqayn òun náà ní ọmọ ènìyàn àti àlìjànú pín sí àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà àti kí ni ọjẹ sàn wọn níwájú Ọlọ́run kí làbọ wọn òun ni olùmọwá fi ní wàdáàkà náà jin min àdáàbì náà wàdáàlìkà lùwárìfò ókùbàdà àwọn yẹn ni wọn là kó nínú yàrá àwọn ni wọn sì lábọ rè níjọ́ alkiyama allahumma inna nasaluka aljannata wa ma qarraba ilayha min qawlin aw amal wa na'udhu bika وما قرب إليها من قول أو عمل ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n kọ̀ tí wọ́n ò ní gbọ́ tí wọ́n ò ní gbà tí wọ́n kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run àti àdéhùn yìí àwọn náà ni olùmọ́wá ní waman bihim wabil kitabi kadhaba gbogbo àwọn tó bá pe àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ àti àwọn tíra rẹ̀ ọ̀bíl kìtàbí yẹn tíra tó lọ́wọ́ bá sọ kalẹ̀. wàlá zàmẹ́l ìrọ́bà ànhu wàl ìbà ó ṣe pé kíkọ́ ìgúnríkù òun ló dún nímọ́ òun ló dó tì wọn ni fàdákà nàkìrùn kìlẹ́l àhàdẹ́yìní onítọ̀hún òun ló ti jàǹbá àdéhùn méjèèjì àdéhùn alákọ̀ọ́kọ́ òun náà lè tọ́ bá àdéhùn ẹlẹ́ẹ̀kejì òun náà làdéhùn tí àwọn òjíṣẹ́ tí wọ́n kan ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ kí wàá làbọ̀rú ẹni bẹ́ẹ̀ mustawjibun lil khizi fid daraini olùmọ́ ní àwọn ẹni wọ́n tọ́ sí yẹ̀yẹ́ àbùkù ẹ̀tẹ́ níwájú olúwa láyé bí àti lálùkìyàmà eléyìí òun náà ní sọmárì ọ̀rọ̀ olùmọ́ wa àwọn ọ̀rọ̀ yìí àwọn náà wọ́n mú àwọn ẹ̀rí wá fún nínú Al-Qur'an ẹ̀rí nígbà tí olùmọ̀ wa tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ìpín alákọ̀ọ́kọ́ ọmọ àyà wa wípé lilladhina istajabu li rabbihim àwọn tí wọ́n jẹ́ pé ọlọ́run ọba wọn wọ́n gbọ́ wọ́n gbà wọ́n sì mú àṣẹ olúwa ṣẹ ẹ̀rí ìsìtẹ̀jáàbù li rabbihim wọ́n jẹ́ pé ọlọ́run ìyẹn níbi tí àwọn òjíṣẹ́ pè wọ́n sí wọ́n gbọ́ ìpè wọ́n sì jẹ́ pé ẹ̀rí olùwà ni àwọn yẹn ní lahumul husna àwọn tí wọ́n bá dáadáa pàdé tí wọ́n ra àlùjánnà ọlọ́run àwọn náà ní fariqu al-awwal òun náà àlùjánnà òfin jẹ́ pé ilé òpin mẹ́ta lálkìyàmà méjì náà ni fariqun fil jannati wa fariqun fis sa'ir àwọn ẹni rí nínú àlìjánná àwọn ẹni bí òun náà nìyà náà lọ́n kọ́ sọ wá ń bẹ̀. tán ìròyìn tọ́nà fún ìròyìn àwọn ẹni bí tán fi tọ́ sí eléyìí olùmọ̀wá ó ní ẹ̀wọ̀ ayé àtọ́nà ọba ni walladhina lam yastajibu lahu àwọn tí wọn dáhùn tí wọn jẹ́ pé wọn jẹ́ pé ọlọ́run láti orí ahọ́n àwọn òjíṣẹ́ àti níbi tíra ọlọ́run wọn tó bá dijọ́ alkiyama law anna lahum ma fil ardi jami'an wa mithlahu ma'ahu laftadaw bihi ulaika lahum su'ul hisabi wa ma'wahum jahannamu wa bi'sal àwọn tó ṣe pé tá máa yọ̀ǹda fún wọn jọ náà ìpè gbogbo tí ń bẹ nílẹ̀ pátápátá gbogbo tí ń bẹ nínú ilẹ̀ ọ̀dà kìsà ayé nìkan àti nǹkan míì tó tún ṣe déédéé ẹ̀ bá ní lónìí ǹjẹ́ ẹ lè fi dípò kẹ́ fi dípò ìyá ọlọ́run ọba yìí ẹ̀rí mo sì ní bẹ́ẹ̀ ni olùwà ní sọ pé tí wọ́n bá ní ìkápá kan láti fi búlọ́ọ̀kù ìyá ọlọ́run ọba ni kọ́dà kọjá pé gbogbo ayé yìí àwọn náà ní wọ́n tún wá rírú ẹ̀ ní gbogbo tí ń bẹ láyé yìí nígbà tán rí ìyá ọlọ́run ọba yìí lẹ́fẹ́dà òbí wọn bá ní àwọn yọ̀ǹda gbogbo ẹ̀ kí ìyá yìí sá máa jẹ àwọn ìyá yìí ọlọ́run ọba ní ẹ̀ kò wá rí bẹ́ẹ̀ ulaika lahum su'ul hisab àwọn eléyìí ìṣirò wọn burú ìṣirò wọn wa mawahum jahannam àbọ̀ wọn náà sì ní jahannama wa bi'sal eléyìí ló burú níbo sẹ́rí sí olùmọ̀ wa wọ́n tún mú ẹ̀rí mi wá nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad hadisu Anas ibn Malik radiyallahu ta'ala anhu عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لأهون أهل النار عذاب يوم يوم القيامة ولو بعد القيامة yóò sọ fún ẹni tí ìyá rẹ̀ kéré jù ẹni tí a lè sọ pé nínú gbogbo àwọn ẹni ìyá tiẹ̀ ló kéré jù lálùkìyàmọ̀ ọlọ́wọ́ wà bíi pé law anna laka ma fil ardi min shay'in akunta taftadi ìyẹ́ tó bá tiẹ̀ ní kankan nínú àwọn téèyàn máa ní lórílẹ̀ ó tiẹ̀ ní kápá ṣé o lè fi kọdí ìyá yìí lónìí kọ́ máa jẹ́ ọ. fàyẹ̀kúlù náà ní ẹni tí ìyá rẹ̀ kéré jù náà ọmọ náà yóò dáhùn ìlú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé à ìyá eléyìí eléyìí kìí ṣe téèyàn wọ̀rọ̀ yóò wí náà lẹ́sẹ̀ kan náà pé kí ìyá ìmọ̀ jẹun o. fayakul wọn lọ lọ́wọ́ wọ́n wà ní arọ́tù minka ahwana min hadha wa anta fi sulbi adam mo ti fẹ́ látọ̀dọ̀ rẹ tẹ́lẹ̀ nítorí kéré ju eléyìí lọ. nǹkan tí mo ní kó tó di pọ́ fi nǹkan dì yìí tí ò tó báyìí rárá ni mo béèrè rẹ̀ níjọ́ tó ti ń bẹ lẹ́yìn yẹn bàbá bàbá wa kí ni mo béèrè lọ́wọ́ gbogbo níjọ́ náà Allah tó ṣíríkì bí ẹ má dàn kankan fa sì ìlà àfi kó ṣẹbọ pẹ̀lú mi nítorí kan lọ́rọ̀ rẹ̀ náà ní lónìí àdìsí olùmọ́wá ti ṣàlàyé ẹ̀ síwájú nínú àwọn àyà tí olùmọ́wá tún mú wá láti fi sọ pé àdéhùn yìí gbìyàn báyìí kọ̀ tó sì gún rí kò lè lábọ̀ níwájú ọlọ́run àyà tó ní afaman ya'lamu annama unzila ilayka min rabbika alhaq kaman huwa a'ma. كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق لنا آيات وانين سورة الرعد آية 1920 شلون باف سالا يبي سالي فيو تي أن توم يبي تلون باف سوكالي سوى النبي أو توني tẹ̀lé fi owó yẹn pẹ́ pé afọ́jú wọn kàn tẹ gbogbo ẹ̀ báṣubàṣu ni olùwà ní innama yatadhakkaru ulul albab àwọn tí rí wọn pé àwọn ni wọ́n mọ̀ tó yẹ káwọn ò ṣe àwọn ni wọ́n rántí ọlọ́run àwọn tó ṣe pé wọ́n pé àdéhùn ọlọ́run wọn ò sì ní bà àdéhùn náà jẹ́ wọn ò ní tú wọn ò ní tú àdéhùn yìí wọn ò ní yapa ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máyà mí náà wà walladhina yasluna ma amara Allahu bi an yusal nínú àwọn ṣẹ́ẹ̀rí tí múyàn la níwájú ọlọ́run ó tún mú ó tún ṣàlàyé ọ̀kan bẹ́ẹ̀ sílátùl arham kí ẹ máa da ibi pọ̀ kó máa ṣe sùúrù olùmọ̀ọ́ni wàmínà ìmáni billah wa rasulihi wa ádámù tafriqi bayna ahadin minhum nínú ẹ̀ náà ni kí ẹ gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó gbòjíṣẹ́ ọlọ́wọ́ bá gbọ́ kó má ṣe òpin yà láàrin ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run. ربهم سوء الحساب tó صبروا pé وجه ربهم واقاموا الصلاة وانفقوا مما رزقناهم سرا وعلانية ويجرؤون بالحسنة السيئة أولئك لهم أقبى الدار يقول تواد بيكي كني جايين جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار àwọn àyà wọ̀nyí ó fi ṣàlàyé ààbò àwọn ẹni rí àti ẹni tọ́ sọmárì ìbánisọ̀rọ̀ wa lónìí ètí olùmọ̀ wa fi parí ẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ lórí àkórí yìí ọ̀rọ̀ àdéhùn yìí náà ni o àdéhùn tí olúwa gbé lọ́dọ̀ ọmọ ènìyàn àkọ́kọ́ wọ́n jẹ́ oyé wa pé ọ̀kan bẹ tọ́mọ ènìyàn bá bọ̀ wáyé òun náà nípìlẹ̀ dáadáa kó tó di pé àwọn oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí ẹlẹ́ẹ̀kejì àdéhùn àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn aké àwọn aké so pápá jùlọ anabi gbẹ̀yìn òjíṣẹ́ gbẹ̀yìn òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam bákan náà kọ́rọ̀ òun lè jẹ́ ẹ̀rí jẹ́ mi so torí ẹ̀ lọ́lọ́run fi sọ tírà kalẹ̀ èèyàn láwùjárí mọ́ pápá jùlọ alukur'an ẹ̀rí pé àwọn sọ pé pápá jùlọ pápá jùlọ ẹ wo àwọn anabi ọlọ́run tó ṣíwájú ẹ sì wo tírà àwọn àwọn ànábì ọlọ́run tó ṣíwájú lóòótọ́ wọ́n ti lọ ṣùgbọ́n àwọn tírà wọn wọ́n ti tọwọ́ bọ̀ nǹkan mi ti wọ̀ alukur'an nìkan lùwà ó ṣe àdéhùn pé nǹkan kan ò ní wọ̀ la ya'tihil baqilu min bayni yadayhi wala min khalfi wọn ò lè rí yìí wọn ò lè ẹwùjọ táwọn èèyàn ti ń pètè pèrò láti ti nǹkan mi bọ alukur'an láti yí gbogbo eléyìí wàláhì kó lè máa jẹ́ àríjáde ẹ̀ṣọ́ ni o ó túmọ̀ sí pé ẹ́sẹ̀nsì ìgbàwọn òjíṣẹ́ dìde ẹ́sẹ̀nsì ìsọtíra kalẹ̀ kọlọ́n kéèyàn má ba aráwùjáre kan èyí ń wèrè ní ẹlẹ́ẹ̀kejì nínú àkéèsì òun ni pé ó túmọ̀ sí pé ẹ̀sìn yìí èyàn ò lè ṣe bó ṣe wù yàn èyàn ò lè ṣe bó ṣe wù yàn kókó ń tọ́lọ̀ fi sọ àwọn òjíṣẹ́ dìde ká fi mọ ọ̀nà wo látọ̀ bó látọ̀ bó ni ó sì ṣe jẹ́ gbígbà òun náà ni kó jẹ́ ní ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run ẹsẹ̀nsì tọ́lọ́n fi sọ tírà kalẹ̀ kó lè jẹ́ nurun wa huda wa bushra wa rahma gbogbo ẹ̀ lọ parí sínú al-Qur'an sọ àwùjá ìwòye yẹn wá fẹ́ wí mọ́ èèyàn gbọ́dọ̀ dẹ́sìn ṣe èèyàn gbọ́dọ̀ dá nǹkan ṣe kọ́ mọ́ra kan kó òfin wojú rẹ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tọ́lọ́n ti gbá àwọn òjíṣẹ́ dìde lẹ́yìn ìgbà tọ́lọ́n ti ṣe ọ̀tẹ́ra kalẹ̀ abala kan lélẹ́yìí bẹ́ẹ̀ lèyìn ò sì lè ráwù jáde pé nígbà wọn mọ ẹni tó ń ṣe òun fi ṣe gbogbo ẹ̀ bàṣubàṣu láyé àfi tí ọba gbọ́ nípa ìsìláàmù yìí lóko gẹ́gẹ́ bí àwọn àlàyé tó ti ṣíwájú ẹni tí ó bòlù ẹ̀ ti fẹ́ wáwù jáde wọn jọ lọ. lẹ́yìn àwọn kọ̀ọ̀kan à ń pè ní ahlul àwọn tó ṣe pé má balagha hàn arísàlà ìpè yóò dọ́dọ̀ wọn ìpè yí ọ̀dọ́dọ̀ wọn yálà bóyá wọn ìdàgbà débi kí wọ́n mọ̀ pé ìtọ́ ẹ kéèyàn ò ṣe bí àwọn kéékèèké yálà bóyá wọn ò ní làákàyè níjọ́ tó ti tó ti ń bẹ tó ti di kó dàgbà báyìí náà ló ní làákàyè mọ́ irú àwọn yìí hùn àwọn tí wọ́n ṣe àdáwò ẹlòmíín náà wà ń bẹ bẹ́ẹ̀ ẹlòmíín bẹ ó ṣẹlẹ̀ sọmọ iṣẹ́ nìkan kò gbọ́rọ̀ kò gbọ́rọ̀ rárá kò sì lè sọ. So tọ irú ẹni bẹ́ẹ̀ kò lè kọ kò lè kà kó mọ̀ kankan kọ tẹ ẹ mọ̀ tí ọ wà bẹ́ẹ̀ ó sì lè ṣeé ṣe kó jẹ́ pé kò ní gbọ́ kò ní rí irú ẹni bẹ́ẹ̀ bó lè ṣe sọ fún pé ìjó tó nítorí ènìyàn bá bọ̀ láti gbà tó ti délé ayé èyí tá a pè ní fitọrọ alẹ́tì fatọrọ nàṣà alfitọrọ fatọrọ nàṣà fatọrọ Allahu nàṣà àlẹ́yà jẹ́pìlẹ̀ yìí ǹjọ́ tó tó torí pé ń ò rójíṣẹ́ ẹlòmíì ọmọ tí ń jẹ́ Islam a sì lè máa ráwọn ìlú a lè máa ráwọn àyè kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ ṣùgbọ́n irú ẹ̀ wọ́n lówùrọ̀ tó ní o kí n sọ pé wọn ò gbọ́ nípa Islam kò sáwìjàre ẹ mọ̀ wà àwọn míì nínú àwọn ìlú tó jìnnà yóò kàn án gbọ́ nǹkan wẹ́rẹ́ pé wọ́n ní Islam kò ní jù wá òun lọ yóò sì wádìí yóò sì yóò sì máa ṣe níwọ̀nba ntọ́mọ̀ nípa Islam yóò sì bá bẹ́ẹ̀ lọ yóò sì jèrè wájú ọ lọ. ṣùgbọ́n ẹni tí ó tí ó fẹ́ gbọ́ àbọ̀ gbọ́ ń bínú ọ̀sà ti gbọ́ kankan lóòótọ́ eléyìí náà níbi àlàyé o. irú gbígbọ́ yẹn ó gbọ́dọ̀ jẹ́ gbígbọ́ tó yẹ kí rẹ̀ ọ lágbọ̀ọ́yé ẹlòmíín bẹ láwọn ìlú mi ìlú ayé ọ̀nà tó ń gbà present islam fún kìí ṣe ọ̀nà tí ó yẹ kíro rẹ̀ ó lè gbọ́ yé bóyá ẹ̀sìn kan bẹ bóyá èébú bóyá irú rẹ̀ ń la yuqalu innahu balaghahu arìsà ẹ̀ lè sọ pé mẹ́sẹ̀gì lọ́dọ̀ rẹ̀ torí pọ́nà tó gbàgbọ́ gbogbo ẹ̀ ni ọ̀dà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ní tó ṣe pé mẹ́sẹ̀gì islam lọ́dọ̀ rẹ̀ lọ́nà tó yẹ kó gbà lọ́dọ̀ tí ó bìlíf pé irú rẹ̀ yẹ kó gbọ́ yé irú ẹni bẹ́ẹ̀ kọ́ láwùjáde máa wà jọ lọ ju gbogbo ẹ lọ ẹsẹ̀nsì àwọn òjíṣẹ́ rè ẹsẹ̀nsì tọ́lọ́n fi sọ tíra kalẹ̀ kí ẹ má ṣe bó ṣe wù yẹn kọ́ má da gbogbo ẹ̀rú kọ́ má tẹ̀sẹ̀ bẹ́sẹ̀ kó lè ṣe é níbàámu eléyìí òun ni wọ́n jẹ́ kí ẹrú ọ̀la níwájú ọ̀rọ̀ nígbẹ̀yìn olùmọ̀wá parí àkórí ìdìtàn báàbù yìí ọ̀rọ̀ mẹ́sà àdéhùn wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ní ثم ذكر الفريق الثاني بصفاتهم السيئة وبين جزاهم عليها والعياذ بالله تعالى قال تعالى والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار وانف سبحان الله وبحمده ما أبلغ حكمته وأعدل حكمه ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وقال يروي. yìí títọ́ bí déédé ìdájọ́ ẹ̀ bó ṣe jẹ́ déédé kò sí ọba kan tó tó ká gbéjọsìn fún tó ju Allahu lọ títóbi ọlọ́run kò sí agbára níbì kò sí ọgbọ́n kan tó ju ọba Allah lọ wala hawla lana wala quwwata illa billahi al-aliyyi al-azim. bíbá yìí ni olùmọ́wá parí ọ̀rọ̀ àkórí àdéhùn sí inṣàlá ta'ala báàbù mi faslun fi qitami tawhidi ila naw'ayn ọ̀nà tí tawhidi pín sí náà ni olùmọ́wá wọ́n tún máa ṣàlàyé fún wa. tọ́ àti olúwa wọ́n ṣàtiwálé rúṣin òdodo ṣèwádìí ẹni tí ó jèrè láyé tí ó jèrè lálùkìyàmà ṣèwádìí ẹni tí ó gbọ́ tí ó sì lò tí ó sì tẹ̀lé lánàá àwọn òjíṣẹ́ òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam àtàwọn ẹni rẹ̀ tó ti lọ. اللهم إنا نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة kàmọ́gbàgbé onírọ̀jọ́ jimá gbogbo àwọn iṣẹ́ olóore tí ń bẹ lọ́jọ́ òní abiyolúwa kọ́mọ́sàfihàn wa lọ́rùn wallahu ta'ala ala wa a'lam allahumma salli wa sallim wa barik ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh 那个老太。